Wunmi Ole Wunmi and her family have started selling Mohbad's property. Àjẹ́ wọ́n ti ń ta ilẹ̀ wọ́n ti ń ta wọ́n ti ń ta nǹkan wọ́n ti ń ta property the same property that Mohbad say im go stand to collect from their hand because na because of these things wey dem unalive im son. Guys the man know wetin he dey talk o hmm, this man know what he was saying. dem don dey sell land dem don sell one dem don sell two how many millions guys. More na watch this video more na hear Wunmi you wicked ah god go expose you this uh, justice for Mohbad we go see justice gbogbo yín lẹ́dẹ̀ máa ṣẹ̀wọ̀n àti Wùmí àti ìyá ẹ̀ àti Karimo all of you every single one of you. ẹ eh, ẹ eh, remain strong ìbò wa wà lẹ́yìn yín dáàdi ẹ fi wọ́n lẹ̀ kán ta ilẹ̀ méjì that's hundred million kán ta mẹ́ta one fifty million kán máa nìṣó níwájú kán láwọn gbé one billion kalẹ̀ láti fi ṣẹjọ́ yìí àwa a máa dá èyí tó jù bẹ́ẹ̀ lọ láti fi ṣe ẹjọ́ yìí so kán ní ìṣòro kò síbi tí wọ́n lọ a máa máa jọ léra wa lérè ni so ẹ má jẹ́ kí ẹ disturb yín dádì ẹ fi ọkàn balẹ̀ ní agbára ọlọ́run justice yìí a máa a máa get ẹ̀ question tí mo kàn fẹ́ béèrè dádì ni pé ẹjọ́ tó ń tẹ̀ láwọn fẹ́ ṣe yẹn gan bóyá àbá ti bẹ̀rẹ̀ láti last week tán pè yín sí sí police station ẹ̀ eh, because nǹkan tá à ń gbọ́ létà ni pé wọ́n bail àbí wọn ò bail so ó wá ń jẹ́ kí ẹ fẹ́ máa bí àwọn àpọn nínú pé à ṣebí invitation lẹ́lẹ́ ṣe báwo ni ọ̀rọ̀ bẹ́ẹ̀lì ṣe tún wọ̀ pé ṣé wọ́n arrest dádì ni pé arrest ní kákúfẹ̀ kan fọ́ gbogbo ẹ̀ kákúfẹ̀ kan bẹ̀rẹ̀ kéèsì ẹjọ́ tán láwọn fẹ́ ṣe ń gbà yẹn so that's just a little clarification I want to make lágbára ọlọ́run justice yìí we are going to get it that's my question sir. Yeah. for now ìtẹ̀fẹ́sàn kankan nípa anything police case because ẹjọ́ ti wà lọ́wọ́ wọn so mi fẹ́ sọ anything nípa issue of invitation yìí so uh, gẹ́gẹ́ bí ohun tí mo rí mẹ́ mo rí pé àwọn ọlọ́pàá wa ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣiṣẹ́ tó dáná tòun ti sọ pé bóyá wọn ò ṣiṣẹ́ tó pé gbogbo ohun tí ó wà lọ́kàn mi. Thank you so much, um, Dr. Water. Dr. Water, thank you. Aduniade, over to you. Aduniade, over to you. Daddy, Please let's increase um Adoni, please increase the volume on your device. Thank you. Yes, ma'am. ibi tẹ bá ṣáà lọ ẹ ṣáà kàn mọ̀ pé ilé yín lẹ wà wọ́n pè yín pé ara ọmọ ò yá ẹ ṣàlàyé ara yín ẹ má bẹ̀rù ẹnì kankan ìbẹ̀rù ò sí fọmọ ọlọ́run ọlọ́run wà pẹ̀lú yín ẹ dẹ̀ má sunkún ẹ má bá stress gbogbo ayé lórí kọ́ ẹ̀yin ẹ̀sùn tí ẹ wà pẹ̀lú ẹ̀sùn tí twenty four hours kọ́mọ tó jáde láyé gbogbo ayé lórí yẹn ẹni tó wà pẹ̀lú èèyàn fún twenty four hours kó tó jáde láyé ó ń lóye kó máa lọ kó máa bọ̀ iṣẹ́ yín mọ́ Thank you so much, um, Aduniadi, for that one. Love me more. Over to you. Love me more. Over to you. Are you there? Love me more. Love me more. Are you there? Okay, Miss Fisayo, let's have you. Let's have you, Miss Fisayo. Miss Fisayo, are you there? Um, Nikki, Nikki, mommy, Nikki, Nikki, are you there? Yeah. Okay, okay, kọ́lẹ̀ dádì mò ẹ lẹ́sà ẹ kú àtẹ̀mọ́ra ojú yìí ojú yìí bà mí lọ́kàn jẹ́ ojú yìí you look so down ẹjọ́ sàtá ló sọ fún yín pọ̀ ọmọ bá wa ṣe ẹjọ́ àwọn wo nìyẹn àwọn tó ń pè mí to tó ń pè mí náà. ẹ má ẹ lórí burúkú làwọn yẹn olórí burúkú ni wọ́n ẹ má dá wọn lóhùn wọ́n máa ṣẹ̀sìn wọ́n máa ṣẹ̀sìn awọ́rò àfi tó kò bá sí ọlọ́run wọ́n máa ṣe ẹ̀sìn kọjá bó ṣe yẹ ẹ sàkíní kò mọ fẹ́ kẹmọ wọ́n máa ṣẹ̀sìn tẹ bá tí a fi ẹjọ́ ilé gbogbo àwa public lọ́wọ́ èmi yìí síbi tó ti máa ń sọ̀rọ̀ sí láti US ni mo ti máa ń sọ̀rọ̀ so ẹ ní èèyàn káàkiri Mohbad lẹ́gbọ̀n kiri ó ní ìyá kiri ó ní bàbá kiri ṣe understand gbogbo àwa tí a lè sùn látijọ́ tọmọ yìí ti kú kókú ṣe pàmò rí ṣùgbọ́n tó spirit ẹ̀ kan gbogbo wa bíkíbi tí gbogbo wa wà tó ti yé bẹ̀ yẹn àwọn yẹn sọ tí wọ́n ní wọn kì í ṣe ọlọ́run o ọlọ́run tó ti dúró tì yín láti gbà tí incident ti ṣẹlẹ̀ tí ó gba àwọn ẹbí kẹ́yìn ọlọ́run náà ló máa jà fún yín bàbá kò sẹ́ni lè pa yín lẹ́nu mọ́ o kò sí wọ́n ṣe tí wọ́n ní kò sẹ́ni lè pa yín lẹ́nu mọ́ nǹkan tẹ́ bá ti fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ senator ish wọ́n máa fún wa ní mẹ́sẹ̀gì nǹkan tẹ́ bá ti fẹ́ bàbá ṣe gbọ́ náà wá dúró tì yín o àwọn òfin kẹ́sùn fún rárá you look so down you look so depressed ẹjọ bàbá olúwẹ kàn tún tó wà yìí ni ọlọ́run á dì yín continue to be strong. ẹ kalẹ o. lọ́nà fẹ́ wá béèrè question lọ́wọ́ yìí why tó ṣe máa máa sọ pé èèyàn kan gbọ́dọ̀ dúró fún yín why kò yé wá ń bẹ̀ yẹn. nǹkan méjì péré lè béèrè náà ẹlẹ́fẹ́ dí ẹni ọmọ ẹlẹ́fẹ́ kọ́ ẹ mọ ikú tó pa ọmọ yín ṣé ìyẹn pọ̀ jù ni ààyè lẹ fi ọmọ sílẹ̀ sílẹ̀ kí nǹkan méjì tẹ bẹ̀rẹ̀ yẹn ọ̀pọ̀ jù náà àwọn báwo lè ṣe máa gbọ́ ọmọ tí ó ṣe ti yín á tún gba gbogbo ogún ọmọ á tún lọ kó fún bàbá ẹni tó bí ọmọ yẹn ṣé bó ṣe ń ṣayé nìyẹn ni gbogbo ọmọ Yorùbá ìdẹ̀ ń wòran irú ìlú wo ni ìlú Nàìjíríà bàbá tá a bá sọ̀rọ̀ síjọba Nàìjíríà wọ̀ sí mbẹ̀ tó ti yẹ yín sà ẹ̀yin lè sọ pé ọ̀hún ṣe kan tó wọ́n ṣe dáadáa kò ṣe lọ́dọ̀ tàwa ọ̀hún ṣe dáadáa tó wọn ò adùnkẹ́sì mọ́ mọ́ òyìn dáadáa lọ́dọ̀ tiwa rárá rárá wọ́n ba ayé jẹ́ wọ́n ba alẹ̀ jẹ́ kí ló dé ọmọ ẹ ẹ wọ́n mú ọmọ lójú lójú ayé bàbá ẹ pọ̀ ọmọ dànù ọmọ tó ti ọmọ tó tọ́ tí ò bá tiẹ̀ tí tẹ kí àwọn tó bó ṣe yẹ alisa ẹ tẹ̀ tí ń jẹ wọn ọmọ ẹ ẹ ti ń jẹ ẹ ti ń jẹ oúnjẹ ọmọ látara ẹ wá ẹ wá ní máa yóò nira láti ìbéèrè nǹkan tó pa ọmọ ẹ ọ̀rọ̀ méjì tẹ dúró lé lẹ́yìn náà lórí náà lẹ máa dúró lé lórí o nítorí lájọ tẹ ti ń sọ̀rọ̀ yẹn ẹ lè má rò pé àwọn èèyàn ò mọ̀ ẹ ohun yóò yí padà rí o the same nǹkan tẹ ń béèrè yẹn náà ni ẹ fẹ́ DNA wọ́n fẹ́ kílèmù ogún ẹ pa ọmọ ẹ tó máa gba ogún ẹ ayé le bàbá ní bàbá béèrè pé kí ló pọ̀ ọmọ òun he has every right right yín ni kọ́ máa jí lójú oorun lójú àlá kí ló pa ọmọ yín ṣèbáyé ṣèbáyé lẹ́fọmọ́lẹ̀ fún wọn thank you ma'am wá pé èyí pọ́n lọ́mọ kú ẹ̀ẹ́dẹ̀ wàá gbà bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe ní closure ọmọ tẹ́ ẹ tọ́ láti gbà tí ìyẹn ti gbé wọn lẹ̀ láti ọmọ ọwọ́ ẹ́. Eh? ẹ wọ́n kò sí closure o ó dìgbà tẹ bá mọ̀ nǹkan tó pa ọmọ yẹn tó bá dẹ̀ ṣe DNA fún yẹn o nǹkan tó bá dẹ̀ kù lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ ká máa wò ná. àbámu kì í sáré láti. lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ DNA yẹn. yes sir. mo fẹ́ kí wọ́n mọ̀ pé kò ń ṣe ìjà lè postpone. that's right. now now ní àkókò yìí ni mo lè béèrè bẹ́ẹ̀ni. kókó bá lọ ń pẹ́ jù ó ń dọṣẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ èkó. bẹ́ẹ̀ni. kì í ṣe kí wọ́n padà wá ní ọdún mẹ́wàá pé ní ìgbà yẹn a fẹ́ ṣe ká kúkú mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni. mo fẹ́ mọ̀ fún ọmọ mi. kọ́ máa fi ẹ̀kan tan náà sọ́bẹ̀ fún yín lọ́tẹ̀ bí mo pọ̀ jù sá. mo ní kí ọmọdé gan tara tọmọ mi lẹ́ máa fi mọ̀ because ibi tí n bá ń lọ ni àwọn ọmọ mi ń lọ dẹ̀ sọ́mọ kan tó máa sọ pé mo ó wá látara mi o tó máa ní mi ò tọ́jú òun ní ìwọ̀nba tí mo lè ṣe so bí mo wá rí ọmọ ọmọ ó yẹ kó jẹ́ ayọ̀ fún mi. bẹ́ẹ̀ni. níbi ayọ̀ ló jẹ́ fún mi pé ó fọmọ lẹ̀ sáyé lọ ṣùgbọ́n ṣé kí n ṣé kí n máa fẹ̀tọ́ tọ́nú fúnra mi ni ayé ti ń yínmú sí mi lórí ọmọ wo ṣé bẹ́ẹ̀ mi ò mọ nǹkan kan ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ ìkọ́ tó jẹ́ pé mo gbé ló ṣe nínú àti tíìmù náà ti gbọ́ tẹ́lẹ̀. Hmm. mi ò parọ́ mẹ́nikẹ́ni ìyẹn tẹ́ bá ń béèrè ní twenty times ohun tí mo sọ yìí ni màá máa sọ. bẹ́ẹ̀ni. ó lọ dókó yàrá kejì gbogbo ayé ni mo sọ fún so mi kì í ṣe pé bóyá mo ṣe ń tuṣu ohun tó rí ni ẹni tó wà ní next week to it kán lọ béèrè lọ́wọ́ ẹ̀ Hmm. Oh no, weakness. Simple. Yeah, thank you so much, uh, Mommy Nikki Nikki, for that one. Um, ah, um, yes, ma'am. Thank you, ma'am. Um, uh, please, we quickly have to skip and move quickly to um, official Loriabi. Um, official Loriabi, you are welcome, sir. Thank you so much, sir. Um, please, if you want to give your submission, just one or two lines, because we have so many requests coming up. Um, B, sir, over to you, sir. Ekalé bàbá. láti kálẹ̀ sà. ẹ kálẹ̀ àwọn èèyàn ni wọ́n pè mí pípẹ́ wà láìpẹ́ kí n wá bá yín sọ̀rọ̀ wípé ẹkúnnú tí ẹ̀ ń sun ó pọ̀ ju ẹkún ìta torí kó má affect ojú yín bàbá mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ kò sígbà kò sẹ́ni tó máa sọ pé kò lè kò dùn yín lẹ́yìn nǹkan bẹ́ẹ̀ ṣe ń ṣe ojú yín yẹn tẹ̀ ń gbó yẹn ó lè lọ affect ojú yín ó yẹ yín màá rọ̀ bóyá kẹ́ lo glass mo ti yẹ yín because bẹ́ẹ̀ ṣe ń fi kíní gbo ojú yẹn ó lè lọ affect ojú yín ẹ má sunkún mọ́ bàbá bẹ́ẹ̀ tí nǹkan tèmi ò bá kàn sọ ni pé mo fẹ́ dá lábàá kí pressure lè kúrò lórí yín because ẹ eh, a máa ń sọ lórí show pé nígbà tá a ṣe Timothy Adégòkè public ló deal pẹ̀lú ẹ̀ kẹ́yìn náà lè nísinmi bàbá